lórí ètò wa ètò yín ètò bó ṣe ń lọ ètò tó wuyì ibi gíga ètò tó kún fọ́gbọ́n òye àti làákàyè èmi lólóòtú ètò bó ṣe ń lọ orúkọ mi òfìgbà kan yípadà èmi náà dọ̀là kí ìmùtí ọ̀la adéjùmọ̀ àjẹṣẹ́kù ààrẹ máyégún oníkọ̀ǹbọ̀ kéde àpèdè tó pèrègede félédè kéde léyìí lédè tó bẹ́ẹ̀ gẹ́ gẹ́gẹ́ bí ìṣe wa à ń fásitì yìí bẹ ẹ̀yin olólùfẹ́ wa kò ní sú yín ṣe ẹ rí pé ẹ̀ ń fólò wa lórí gbogbo social media handle wa abẹ̀yìn ní àrọ̀ yìí ẹ̀yin náà ní ṣàṣedànù ọkùnrin tó ń sun rárá àfọ́kùnrin àkọ́ṣẹ́ ló ń ṣe ẹ fólò wa lórí social media handle ẹ láìkì fídíò wa ẹ ṣíà fídíò wa ẹ subscribe sórí youtube channel wa at boshinlo tv lórí youtube bẹ́ẹ̀ ṣe ń gbé wa lárugẹ ọlọ́run a máa gbé iná lárugẹ síwájú sí torí pé ohun tó bá ojú ó bá mú òwe ọmọ ìyá ni ṣé ti ẹ kí n ṣe tèmi òwe ọbà kan ni a dẹ̀ pé àtẹ̀yìn àtàwa ọmọ ìyá kan náà ni àkòrí tí a ó tún jọ wò nítorí wípé agbọ́mọ̀gbọ̀n tán àgọ̀ síbì kan agọ̀mágọ̀ tán agbọ́n síbì kan ẹni tó mọ̀ yí ò mọ̀ yí ni kìí jẹ́ kálágbẹ̀dẹ rọ bàtà ó ní ìṣọ̀kan ọmọ odù tó dáwà tí ṣọmọ Odùduwà nípa ètò ìdìbò ọdún 2023 tó ń bọ̀ mo ti sọ màá tún máa sọ mo ti bẹ̀ wá màá tún máa bẹ̀ mo ti rọ̀ wá màá tún máa rọ̀ wá gbogbo ọmọ odù tó dá wà jákèjádò àgbáyé lópin ìgbà tá àti ìyàkó nàìjíríà tá a sì wà ń bẹ̀ kálá ti kú àbá ní kò sí tó kàn wá ṣùgbọ́n nàìjíríà náà ni orílẹ̀-èdè kan ṣoṣo tá a sì ní a ò tí ì kúrò níbẹ̀ lórílẹ̀-èdè nàìjíríà láti wá fẹ́ dìbò ààrẹ lọ́dún 2023 Tinubu ni kẹ́ dìbò fún bẹ́ẹ̀ ni ó gbọ́ mi dáadáa ẹ̀yin ọmọ odù tó dáwà àti ìṣọmọ Odùduwà ẹ ká dìbò fún aṣíwájú bọ́lá ahmed tinubu ẹ má jẹ́ ká gbéra wa lẹ́sẹ̀ ẹ má jẹ́ ká bára wa jà ẹ jẹ́ ká fọgbọ́n ṣe òṣèlú kò sẹ́ni tán bí òṣèlú mọ́ àwọn tá ń bá ta wọ́n máa ń pa òṣèlú púpọ̀ wọ́n bí mọ́ wọn wọ́n dá iná kọ́ òṣèlú àwọn máa ń gbé ẹ̀ta núpa tì ní tán bá dágbà mi òṣèlú wọ́n máa ń gbé ìjà wọn pàtì ní tán bá débi agbami òṣèlú ọ̀kan ni wọ́n tán bá dágbami òṣèlú kí ló dé táwa fẹ́ pín yẹlẹyẹlẹ torí ipa àti ṣẹ̀ra wa rí mo bẹ̀ wá mo rọ̀ wá mo bọ́ ọkùnrin obìnrin ọmọdé àtàgbàlagbà tí í ṣọmọ Yorùbá ẹ ká fìmọ̀ wa ṣọ̀kan kóńkó jabele kálukú lómi ṣe ti ẹ̀ ò lè ràn wá lọ́wọ́ èmi tí ẹ̀ ti fi òwò elépo dítí ọ̀pọ̀ náà ń sọ nílùú Àbújá wọ́n ní olóòtú ètò bó ṣe lọ olóòtú ètò bó ṣe ń lọ atọ́kùn ètò wọ́n ló ti gbowó ni wọ́n ní tí ò bá gbowó kò ní máa ní kádìbò fún Tinubu no bẹ́ẹ̀ mi ò tí ì rí aṣíwájú bọ́lá ahmed tinubu rí láyé tí ìbá ṣe lórí ẹ̀rọ móhùnmáwòrán àbí nínú ìwé magasíìnì ṣùgbọ́n ìṣọ̀kan ọmọ odù tó dáwà tí ìṣọmọ Odùduwà ló jẹ mí lógún torí tá a bá ṣọ̀kan ó ṣeéṣe ká gbé oúnjẹ alẹ́ wa fólógbò jẹ àjọfò onílé òfò àlejò kí la fẹ́rí pín nú ẹ̀ Bọ́lá Ahmed Tinubu ṣe àwọn kan bẹ́ẹ̀ ni kò sẹ́dà tọ́lọ̀un dá lókè pẹ̀ tí ò lẹ́ni tó ṣe àfi ká bẹ̀ra wa ká dẹ̀ forí jara wa ká ṣera wa lóṣùṣù ọwọ̀ oṣùṣù ọwọ̀ ní kìí ṣe Tinubu ọmọ Ràgbìjí ni Tinubu ọmọ Ẹdẹ ni Tinubu ọmọ Abẹ́kúta ni Tinubu kìí ṣọmọ Èkó Tinubu ọmọ agbá ọmọ àwo ni ẹ jẹ́ ká pa ìyẹn tì ṣé yóò bá ṣáà ní Tinubu kìí ṣe ìmọ̀kíran ọmọ odù tó dáwà náà ni Tinubu ó ti kó gbogbo owó Èkó ó ti kó àwọn ará Èkó sínú hílàhílo a gbọ́ gbogbo ń tẹ́ ẹ sọ ṣùgbọ́n ọ̀rọ̀ òkèèrè yorùbá lọ́rọ̀ òkèèrè tí ò bá dìkan yóò lè tí èèyàn bá fẹ́ràn èèyàn tán bá ní kó ya àwòrán ẹ̀ á ya àwòrán yẹn kó tóbi tó bẹ́ẹ̀ gẹ́ ṣùgbọ́n téèyàn bá kórìíra èèyàn á ya àwòrán ẹ̀ kó kéré ibi tí ò bá sífẹ̀ẹ́ kò sí tí wọ́n ní nípa èèyàn àtèyí tó jóòótọ́ àtèyí tí kìí ṣòótọ́ ìyẹn kọ́ là ń sọ èyí tà ń sọ ni pé kọ́lọ̀ ń jẹ́ kí Yorùbá gbégbá orókè kádàrí orílẹ̀-èdè Nàìjíríà ní 2023 Tinubu ní kẹ́ ẹ jẹ́ ká fàkalẹ̀ Tinubu ní kẹ́ ẹ jẹ́ ká dìbò fún Tinubu ṣẹ̀ bẹ́ẹ̀ ni foríjì àwọn tí Tinubu kó síjọ ìjọba Èkó wọ́n ṣẹ̀ bẹ́ẹ̀ ni foríjì wọn gbogbo ọ̀nà tá a gbà ra wa ẹ jẹ́ ká forí jara wa ká fún Bọ́lá Ahmed láàyè Tinubu kóun náà ṣe ká dẹ̀ fàníyàn tó dáa sìn pé kó rí ṣe ọlọ́run á dẹ̀ jẹ́ kó rí ṣe gbogbo àwa tí inú ń bí ẹ ká jìbù rẹ̀ ẹ ká forí jìra wa bí mo ṣe ń ṣètò yìí àwọn kan inú ń bí wọn sí mi pẹ̀lú ọ̀rọ̀ Tinubu tí mò ń sọ yìí ẹ forí jì èmi náà ọmọ ẹ̀gbá ni mí ọmọ odù tó dáwà ni mí ẹ̀gbá ni mí ẹ̀gbá lèmi ọmọ ajíbódù ọmọ irin jogún ọlá ọmọ àbàtàbútú ọlọ́rọ̀ ọmọ àwọn gbọ́n ọkọ̀mọ ti ẹ̀sà bí ìwé gbogbo gbọ́n ọkọ̀mọ ti ẹ̀sà bí àkìtàn olúmọ náà gbọ́n ọkọ̀mọ ti ẹ̀sà bí àpáta nítorí ogun ọmọ odù tó dáwà lèmi náà àgbéga àti yorùbá ló jẹ mí lógún gbogbo ẹ̀yin tẹ́ ń bínú ẹ má bínú ẹni tí Tinubu bá ṣẹ̀ ẹ foríjì ẹni tẹ́mi náà bá ṣẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ Tinubu tí mò ń sọ yìí ẹ foríjì mi kò sẹ́ni tí ó rìn torí òní mì kò sẹ́ni tó máa gẹṣin tí ò ní sọ̀pà ọmọ Oòduà ó dọwọ́ wa ẹ jẹ́ ká ṣọ̀kan ẹ jẹ́ ká ti Tinubu lẹ́yìn kọ́lọ̀ ń jẹ́ kí Tinubu jẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lọ́dún 2023 gbogbo ẹ̀yin ládéládé gbogbo ẹ̀yin lóyè lóyè gbogbo ẹ̀yin obìnrin ayé gbogbo ẹ̀yin ọkùnrin ayé ọmọdé ayé àgbàlagbà ayé ẹ jẹ́ ká ṣọ̀kan ká ṣera wa lóṣùṣọ̀wọ̀ tí kìí ṣe iṣẹ́ ká ti Tinubu lẹ́yìn kọ́lọ̀ ń fún Tinubu ṣe ọlọ́run má wàá fi àgbákò má fi kan Tinubu àrùn gbébẹ̀ṣòkòtò wèrè tí gbé ní ìdè má fi ṣe Tinubu má jẹ́ kí Tinubu ṣiṣẹ́ bí mo ṣe súre fún Tinubu yẹn kó rí bẹ́ẹ̀ fún gbogbo wa náà gbogbo àmọ́ Yorùbá à ní ṣiṣẹ́ à ní sófòrò à ní tàràkà à ní sánání a ò ní rí ìjù báyìí lọ ká fi mọ̀ ṣọ̀kan ká gbé lárugẹ ètò bó ṣe ń lọ kárí ayé ni ká fi mọ̀ ṣọ̀kan ká gbé e lárugẹ bó ṣe ń lọ ó ń lọ kò dúró rẹ̀ náà má dùn kó má bàa pẹ́tọ́pẹ́ omi tó dúró domi adágún òkú nǹkan ló ń pè bẹ́ẹ̀ ẹ pé èmi abdulhakeem tí ládéjúmọ̀ àjẹsẹ́kù sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ òdo ẹ̀jọ òdo ẹ̀fà àrùn ẹ̀sán ẹ̀jọ òdo àrùn ẹ̀fà tí ẹ̀fà tí a mọ̀ sí zero eight zero six five nine eight zero five double six a ó tún máa pàdéra ẹ máa yọ̀ ó dàbọ̀.